La cualidad, la cualidad de su pasión, ni àwọn onímọ̀ wọ̀nyí tó wá jápẹ́ ẹnu níbi abala àwọn àlàyé kan wọ́n fẹ́ẹ́ lò pé iná ìjà ànámà kò ní fi ìlera kan olùjẹ̀rọ lọ ṣùgbọ́n wọ́n á jápẹ́ ẹnu lórí àwọn àlàyé kan fàdáàbà ìfáwọlé mufasiri àwọn tó wá pọ̀ nínú àwọn mufasiri yìí wọ́n lọ sí pé wà bìmùkọ̀ ìmọ̀tì àtọ́ba rẹ̀ ẹni tó sì líìdì wọn lórí ibi tí wọ́n lọ òun ni àbá àwọn àtọ́ba rẹ̀ ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ náà káwọn olùkú tó wọn fọ́lú ẹ̀ lórí ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n lọ sí i pé wà ní majority nínú àwọn mufasiru wọ́n lọ síbi pé kìtọ́. já àfẹnẹ ààyè eléyìí tí ọwá nínú àyà náà àlá àkùnwá ìsàlá wọn jàpá ẹnu lórí ẹ wọn sì sọ pé mẹ́ta ni wọn pín sí ẹ máa gbọ́ ohun tí wọ́n sọ yìí o wàyí ní kúmíláwá rí wa àwọn mọ̀fà sírù tó pọ̀ jù lọ́gbà pé wọ́n bá wí gbogbo wa ni. Muslims and non-Muslims akitabo olùfàsírí àwọn akọ́kọ́ ìlú náà olùfàsírí wọ́n gbà pé ọ̀rọ̀ yẹn o gbogbo wa ni tó túmọ̀ sí pé a rí àwọn kan nínú àwọn olùfàsírí tí wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ èsì gbogbo ìtumọ̀ ìtumọ̀ implication mi ni fàdáhàbá akitabo olùfàsírí ònìyẹn. kéésì gbogbo wọn lọ́kà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó pọ̀ jù ni wọ́n gbà pé gbọ́dọ̀ yẹ ara ilé ọkàn ara oko ọkàn mùsùlùmí ọkàn tí èsè mùsùlùmí ṣé wọ́n bá wọn tó wọ́n pé ara yẹn kan wọ́n wá pín sí mẹ́ta lórí ẹ̀ àwọn kan sọ pé ìtumọ̀ wàràdà ò ní a àwọn kan ní ìtumọ̀ wàràdà ò ní b àwọn kan ní ìtumọ̀ wàràdà ò ní d ok kí wá ní ìtumọ̀ wàràdà a ìtumọ̀ àkọ́kọ́ fún wàràdà àlẹ́ fọ́ọ̀mù lè awọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ánà lè mọ́tò sùdà mí náà lè. bẹ́ẹ̀ ok wurud òní masdar ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn àfa òní pé èròǹgbà alimaksud èròǹgbà níbi aliwurud tó jẹ yọnu àyà yẹn wúwá àdòwùn òní àdòwùn wíwọnú nǹkan wíwọnú nǹkan. ìtumọ̀ àkọ́kọ́ fún wàràdà ọ̀rọ̀ míì fún wàràdà nínú lágbèjì ládùbáwá òun ni dákọ̀ọ̀là ó wọlé á ìtumọ̀ rẹ̀ ni pé minal ayat nínú àwọn àyà allati warada biha èyí tó dá sí pé nínú àwọn àyà náà kẹ́límà warada ó tún jẹyọ bẹ́ẹ̀ tó sì túmọ̀ sí àdúgbòl ìwọlé kàkọ́ bìí wọ́n sọ sí i pé wàyí ní kúmílá wá rí dùrá gbogbo ayé rẹ̀ lọ́ba mi mọ̀mìnì wọn àti kìkìrì wọn ok àwọn tó sẹ́kù àwọn lọ sí i pé kì í sí gbogbo ayé rẹ̀ lọ́ba mi tá a wá lọ́ba mi bẹ́ẹ̀ á kàkà ká àwọn tó wọn ṣùgbọ́n àwọn tó wọ́n sí i pé gbogbo ayé lọ́dọ̀ ń bá wí pẹ̀lú ayé àná àwọn akọ́kọ́ fẹ́ lè dúró ọ̀nà so lẹ́yìn kàtà àti kàpé gbogbo ayé lọ́wọ́ bá wí according to majority of mufasirun ohun tó bá kàn ní ìṣèlú pé kí ni ìtumọ̀ wàràdà wọn wá ní ìtumọ̀ wàràdà lọ́dọ̀ àwọn o ìtumọ̀ mẹ́ta lórí ìtumọ̀ mẹ́lòó mẹ́ta ìtumọ̀ àkọ́kọ́ wàràdà bìmánà dàkọ̀là wàràdà bìmánà. dábàrà ìyẹn pé ọ wọlé kéèyàn wọ inú ibìkan náà máa ń pè ní dábàrà wọn a sì máa lo wáradà náà láti fi sọ pé èèyàn wọ inú ibìkan. àwọn bá wá sí wàrà tán tu sí tí wọ́n tú wáradà sí dábàrà yìí ok wọ́n wá tọ́ka sí àwọn. nínú Qur'an pé kì í ṣe bẹ̀yẹ nìkan ní wàhálà ti yẹyọ ó yẹyọ nínú àyà mi tó sì dá sí pé òun tá a túmọ̀ rẹ̀ sí òun ni kí ni dákọ̀dà ọ̀kan nínú àwọn àyà yẹn rèé o nínú Suratu Hud Qur'an eleven verse ninety eight aláwọ̀ sọ pé yakudumu qawmahu yawmal qiyamah àwòrádàhùn náà wà bí ìsàlẹ̀ wíìdìlì màwúrú. nígbà báwọn wá ń sọ̀rọ̀ nígbà báwọn wá ń sọ̀rọ̀ nípa fèrè àwọn fèrè àwọn tí ọlọ́run náà lè ní musa sí ọlọ́run ní jáfẹ́lú ọmọ ọjọ́ ìyá wọn wọ́n máa bí ìgbà àwọn èèyàn rẹ̀ lọ́jọ́ àdìgbò wọ́n máa bí ìtàn wọ́n máa bọ́ síwájú wọn lọ́jọ́ àjíǹde ok fa awúrádà wọn náírà yọ àákú wọn wọ inú náà àbí àbí mo ti rí àná lọ fa awúrádà wọn náírà yọ wà á mú wọn wọ inú iná rùbáàrì wàràdà òun ni awúrádà ok rùbáàrì. Eyi tẹ ẹ̀yin tẹ ìpé wo tìmọ̀sọ́ yẹn wo sùláfì ni wàràdà rùbáyì ni àwòràdà tàbá tó pé wàràdà wàràdà ok àyíká tàbá tó pé ó mú bá a ṣe lè sọ pé ilé látúndé sọ náà di pé ó ń wọ inú ilé ọlọ́run wa ń sọ nípa fíráwọ́nà pé yádúdúmù káwọ́mọ̀ àbúyá màlìkìyàmà yóò ṣáájú àwọn èèyàn rẹ̀ lọ́jọ́ àjíǹde fa àwòrán àdàwọ̀ náírà yóò sì kó wọn wọ inú náà wà bí ìsàdùwìrì ìwọ nánà ó burú o wà bí ìsà àdùwìrì. ìwọ nánà mọ́sàrí míì fún wàràdà olùwúrìdì mọ́sàrí míì àkọ́kọ́ ti ní mọ́sàrí kan wúrúùkù ọlọ́run fún àlọ́ ok bàbá ní chelsea ẹ wíìlì bàbá yìí náà iná náà ní sọ́ọ̀tì àjọ òun ló kó àwọn mùrídì rẹ̀ wọ́n náà wàbí ìsàlùwìrì ìkówó náà ó burú o àmìmọ̀ òrùdù ibi tí wọ́n wọ̀ náà ó burú o tó túmọ̀ sí pé ìkówó ìkóniwọlú náà ò burú. so ọ̀tá mẹ́rin bẹ́ẹ̀ ni sì ni pé kẹ́rìmọ̀ wàràdà nínú ayáyé kí ló túmọ̀ sí dáhà ẹ̀ríkan fáwọn àbá tó túmọ̀ wàràdà inú àyà mariam yẹn sí dákọ̀rà ẹ̀rí ní ìfúré nínú Qur'an nínú suratul Anbiya Qur'an twenty one verse ninety eight ọlọ́ọ̀ni ìnàkú wàhálà. mo fò yẹn tọ́yìn ọlọ́run ní wàdàsó kulè múdìrì ní iná ìlà jahannama wírídá wàdàsó kulè múdìrì ní iná ìlà jahannama wírídá a wà á wà àwọn ọ̀daràn lọ sí inú iná wírídá wọn wà wọ bẹ́ẹ̀ a wọn lọ nàṣúkù wọn máa ń pe dẹ́bà ní sáyìkù sáyé ok ọlọ́run ní àwà àwà àwọn ọ̀daràn àwọn kèrè yìí àwọn kèrè yìí tọ́lọ̀ bá ti dákọ̀ mújírìmù ní kùránì lọ́pọ̀lọpọ̀ àyè bá dákọ̀ mújírìmù kèsè mújírìmù tàwọn lọ́yà ọlọ́run ìbá sí mújírìmù tàwọn lọ́yà ní kírímínà tẹ́lá pèrè ní mújírìmù ní kóòtù ní ayé kírímínà nìyẹn tọ́lọ̀ bá pèrè ní mújírìmù ní kùránì kèfèrí ni tọ́lá bá ti di pèyàn ní mójú ìlú kùránì o ìtumọ̀ ẹni pé kèfèrí ọ̀sẹ̀ bọ́ ló ń tọ̀ papọ̀ nínú náà ìlà máa àmìlú mi ní àmàlẹ́ ọ̀yà eh, ìkọ́ lẹ́tà tó ni pé mójú ìlú òun ni kéde kèfèrí so ọlọ́run ní wànàsúkù lè mójú mi náà ìlà dàánàmà wírídà àwàáwàá. gbígbà gbígbọ́ náà ni o kéde pé àkàngbà wọn lọ rárá o wọn níbi tí wọn lọ o ọlọ́run tó gbogbo nínú bẹ́ẹ̀ yẹ láti túmọ̀ sí kí ni dòkú la gbígbọ́ ọdún nìkan ó dẹ̀ ní kejì tẹ̀lé kẹta fún wíríkì wíríkì tó túmọ̀ sí gbígbọ́ nìkan ok ọlọ́run ni. إنه وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون ọlọ́run ní lágbájú ẹ̀yìn ẹ̀yìn ọ̀sẹ̀ bọ́ wà máa ta òdo àmì dúni la àti àwọn nǹkan tẹ̀ ń sìn lẹ́yìn àbọ̀ àsọ̀bù dáhánà ibi ìkóná Tìjàní ní gbogbo tí yẹn máa ń forí balẹ̀ fún tí bá ń gbọ́sẹ̀ fún lẹ́yìn ọ̀dọ́ ó ní ọlọ́run náà ó ti ọdún ìtàbọ̀ tàbí mi ọ̀pọ̀ rí àwọn sáàmù bẹ́ẹ̀ pé ọkọ̀ jọ lẹ̀ ni. ṣé òtìjà ń sọ nù tíra rẹ̀ pé fàkúrò ábìdín àwòsáàjìdín lìgọ́rì láìpì zọ́ọ̀hìn fama abada wàlà sájádà illa billahi lẹ́yìnàwó wà lùmùtàdámì fìtìlìkà albas mo sì sọ gẹ́lẹ́ mo sì kó tiẹ̀. ó ní gbogbo nǹkan tí bá ń tọ́sí àti gbogbo nǹkan tí bá ń borí kalẹ̀ fún nǹkan ní ilẹ̀ yìí ọlọ́run tá a kò wú ibà jẹra eléyìí o ṣàgbọ́n ló ń bọ eléyìí o ọ̀yà ló ń bọ eléyìí o òun ló ń bọ eléyìí o àgbẹ̀lẹ̀ pẹ̀lú ṣé òtìjà ní àbófo oníbàdàn ẹ̀kún nìyáàsì àbí bàbá kúládà tá a fojú rí báyìí tá a rí báyìí lélẹ̀ bí lọ́ọ̀kì fáwọn àgàdà kò lọ sí wọn á sọ gàdà kò sì forí balẹ̀ ìlà ìlà ìlà lì àláàbù ọ̀rọ̀ pé lè láàyè ọ̀rọ̀ méjì ni lì àti Allah lòdì lillahi bí dábà sọ pé alihamudu lillahi tó ti yọ báwọn ẹ ṣé o ti jáde náà sọ ní ìṣèlú pé kò lọ sí kò sí orí balẹ̀ fún mi nìkan àyàfi fúta ní Allah èyí ti rí ó ní lianahu ó ń tọ́ ní pé Allah ó wà ní mutajalli olófinrẹ́ hàn fìtíníkàlẹ̀ àlebàs nínú àwọn ìrísí tẹ́rí yẹn ìrísí ìsọ̀rọ̀ ọlọ́wọ́ fi rẹ̀ hàn bẹ́ẹ̀ ìrísí ọya ọlọ́wọ́ fi rẹ̀ hàn bẹ́ẹ̀ ìrísí ògún ọlọ́wọ́ fi rẹ̀ hàn bẹ́ẹ̀ ìrísí èṣù ó ní oríta ọlọ́wọ́ fi rẹ̀ hàn bẹ́ẹ̀ lẹ́nu bàbá ṣéwù ìyá ní tí ó jà ná. ìgbàdásí pé ọlọ́run ló fi rẹ̀ hàn nínú àwòrán ọ̀sà àáyá ìtọ́sọ pé ìnà òun dájúdájú ẹ̀yìn wà máa dáa.

ntí sẹ́ òtì jáde ntí sẹ́ òtì jáde ní sọ́kùn yìí nínú dàwa ìlú màáyé fàbùrù wùlẹ̀ àmọ́lé nìyẹn wọn tó lọ́ọ́ bá sọ fáwọn alùpùpù ní pé iná òun dájúdájú ẹ̀yìn ọ̀sẹ̀ bọ̀ wà máa ń dá àbùdúrà ní ewu nìta àti àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sìn lẹ́yìn àlọ́ kásọ̀bùdà àná ìdí dá àná màní ìkóná dá àná màní à ń tún là á àrídùn ẹ wà á wọnú ẹ lẹ́bi di jíjà náà lẹ́bi di lẹ́bi di fún náà jà náà ẹ wọnú ẹ ní o ọ̀rọ̀ méjèèjì ẹ̀yẹ iṣẹ́ ẹ̀yẹ iṣẹ́ òwò ìdálé ẹ̀yẹ ọmọ nìyàsí ẹ̀yẹ dúẹ̀ kẹ́tọ́ ẹ̀yẹ dúẹ̀ kẹ́tọ́ kó ó yí àwa pé ẹ bá borí balẹ̀ bó ṣà ọkọ̀ yìí wá pé ó ṣà ọ̀pọ̀ ní ó ṣà kì í ṣe àbọ̀ nǹkan kan lè wà nǹkan lè tó wá yọ wá pé ẹ bá kú sórí pé orí balẹ̀ kú ó sà asọ́kùdà anam asọ́kùdà anam ìkó náà dá àná à ń tún là áwá àdúgbò wọ́n sì wọnú náà nìkéré èyí tó kàn lóko yìí lónìí kò ní ọ̀rọ̀ wúrí wàhálà ọlọ́run kúló kẹ́lí máa làá wàrí dùnà kọ́kẹ́ sí wò lè fá ìlú wàràdà tó sì túmọ̀ sí pé wíwọ̀ náà ni wọ́n wọ̀ náà. ó yà á yàrá ìlà wa láti fi túmọ̀ sí dáfọ̀dà láti túmọ̀ wàràdà sí dáfọ̀dà. náà. Apa àdú àlùkùrù fíyà bìmánà àdúgbòlù bèlìtìfà afáàní gbogbo àyèlẹ́tẹ̀ tata amúgbà yìí o kẹ́límà wùrúdù tí fẹ́ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ wàlàdà ó wá níbẹ̀ pẹ̀lú ìtumọ̀ dákàlà tí í ṣe fẹ́ẹ̀bù fún dùkúùn bèlìtìfà pẹ̀lú fẹ́nu gbogbo mufasirun ni wọ́n gbà pé wàhádà wàhádà wàhádà tó jẹ yọ nínú àyà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyẹ o ikú bẹ́ẹ̀ ní dákọ̀lá wà ní hajj hàdà wọ́n nítorí èyí o ìsàdáàdà ibùn abbas rọ́bì àwọn àkùnà ni ọmọ abbas fi mu wálẹ̀ rí pé amẹ̀lì gùrú fi àyà tì wípé. òun ni wíwọ bìkan. lẹ́yìn àfọ̀dà máa ń fa sínú bí ìlú kúrò á wà ní kúrò á. nà kí tó tún àwọn gbọ́dọ̀ ní. bá a ṣe mú àwọn ayàwó tí kẹ́límà wàràdà ti jẹyọ nínú wọn. ẹ̀yin méjèèjì sára bọ́ tàbá sara bọ́ọ̀ta ẹ mọ̀ wọnú mọ́sìkì máa o ẹ má parí lẹ́kṣọ̀ lónìí sára bọ́ọ̀ta ẹ lè má lọ lé